bá a bá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé lílà kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìbákọ́ gbogbo Yorùbá ẹja kíra wa jákèjádò àgbáyé àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ àní gbèsè àní gbégbìn àti ní àtẹ̀yìn òní mọ bójú ọmọ Yorùbá ní bọ́mọ ìyá méjì bá wọ ìyẹ̀wù tí wọ́n jáde ẹ má béèrè tí wọ́n sọ ojú wọn nìkan ní kẹ́ wò ojú wọn ni ó ṣàlàyé tí wọ́n jíròrò lé lórí nínú yàrá bó bá jọ̀rọ̀ tó jẹ́ pàtàkì wọn ó kóró ojú jáde bó bá jẹ́ ọ̀rọ̀ àwàdà ẹ̀rín ni wọ́n fi jáde àsìkò tó fúnra Yorùbá láti bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ àpẹẹrẹ wa sí àjọ tó nírònú kọ́ mọ́ dàbí ìgbéraga akandọ́rọ̀ Awíkòǹkò ń lóko mi ajáwó àrùn ni mi Awíkòǹkò asọ̀ lójọ lọ́rọ̀ ẹkẹ́ ni mi ọmọ adó fọ́tílé òtítálé ọmọ arẹrù mọ́ sọ ayéré ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù Yorùbá níjó tó bá ká ní láàlá ntọ́jà ń gbàgbé introduction nù ṣùgbọ́n torí àwọn tó ẹ̀sẹ̀ ń wò mí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ kò bá àdìbá bá ṣe àfihàn ara wa now ẹ̀rín Yorùbá ń pa mí inú Yorùbá ń bí mi àánú Yorùbá sì ń ṣe mí kí ló bí gbogbo àwọn gbólóhùn yẹn ó ní wípé láyé àtijọ́ nígbà tó ṣèlú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tá a wà ní region by region south west region ni the richest region láyé ìgbà yẹn kí wọ́n tó discover epo now ìlú tí kì í pariwo bí ẹkùn tí kì í pariwo bí south west region ni south west region yìí ní sanwó àwọn òṣìṣẹ́ jù ẹ wá wò ó tá bá wò dáadáa níbo làwọn olóṣèlú ìgbà náà ti ń rówó tí wọ́n fi ń ṣèjọba do you know orí agriculture nìkan ni wọ́n ń sọ̀gbìn wọ́n ń gbin kòkó wọ́n ń gbin obì wọ́n ń gbin rọ́bà gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ nǹkan ló jẹ́gi àmúsọ̀rọ̀ fún wa nílẹ̀ Yorùbá ìran Yorùbá ò kì í pariwo ibi ń gbà yẹn àtàtà jẹ fúnra wa là ń gbìn iṣu tá jẹ nínú oko wa ní ti ń jáde pákí àwa la ń gbé nǹkan wa ìran Yorùbá iṣẹ́ ìyà tí ṣẹ̀ṣẹ̀ máa ń gbó dẹ̀yà kan kó tó di pọ́ jẹun ṣùgbọ́n lójijì ni nǹkan yí bírí àwọn èèyàn máa ń wà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ní bí ọdún 1994 ni bọ́n bá ọmọ Yíbò kan pàdé adẹ́mu ni so nígbà náà lọ́hùn àjọ a wà ní teachers training college kan òun wá jẹun ní kàǹtìn àràwá náà lọ jẹun kàǹtìn ó wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yorùbá a wà báyìí yibo a wà báyìí haúsá a wà nílẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí haúsá a wà báyìí yíbò a wà báyìí yorùbá a wà nílẹ̀ẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé ńgbà náà òye ọ̀rọ̀ yẹn yé mi ìmọ̀lẹ̀ ò fi gbogbo ara tàn sí mi dàbí alára bó bá tàn sí mi n ò lórí ọ̀fẹ́ láti sọ tàbí jíròrò lórí ẹ̀ tá mo fẹ́ bá sọ tá a la fẹ́ jíròrò lórí ẹ̀ ìtumọ̀ wo ló fẹ́ ní sáwọn onítọ̀hún ṣùgbọ́n mo ṣe ń dàgbà sí i òye bẹ̀rẹ̀ sí yé mi ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí tàn sí mi ń pé lóòótọ́ Yorùbá ń pariwo pa agbọ́n àgbọ̀n Yorùbá ń pariwo pa akàwé educated literate lọ́pọ̀ jù láàrin wa ìjọ́rí tiwa tá a la kàwé àkàsódì la kà á ìwé tá a mọ̀ ìwé tá fi yan ọmọlàkejì wa jẹ ni bá a ṣe fi báírò parọ́ bá a ṣe yí odò sẹ́yìn o bá a ṣe yí ọ̀pọ̀lọpọ̀ odò sẹ́yìn odò àwọn ìwà jìbìtì ìwà olè ìwà ìlọ́nilọ́wọ́gbà kásáré jèrè nǹkan pápápá ní tí mo wà lórí ẹ̀mí wa nìyẹn mo wá wò pé lóòótọ́ mọ̀ ni Yorùbá mọ̀ dẹrú bàbá fẹ́ ṣòṣèlú nìsín ojú kan ni rúlà àwọn ará òkè ọ̀yà panú pọ̀ sí ojú kan rúlà àwọn ẹ̀yà ìgbó panú pọ̀ sí ọmọ yorùbá nìkan ni wọ́n máa ń fọ́n ká wọ́n mọ bọ́n ṣe ń lo ọgbọ́n divider rule yẹn lórí wa bọ́n bá ti trigger nǹkan àwa la máa bá wọn fún ẹ̀ lẹ́ẹ̀ wọ́n lóríṣiríṣi propaganda tán máa lò lọ́tún lọ́sì àwa la support wọn wọn náà ronú gẹ́gẹ́ bí ọmọ yorùbá in the history of this country ọmọ Yorùbá mélòó ló ti jàre wòye ọdún tá a ti lágbo òmìnira látọdún 1960 mo láǹfààní àti sọ fún ọ wípé ọmọ Yorùbá méjì péré ló jàre Olúṣẹ́gun Ọbásanjọ́ 1975 to 1976 to 1979. Olúṣẹ́gun Ọbásanjọ́ nineteen ninety nine to two thousand and seven now Bọ́lá Ahmed Tinubu ran Yorùbá kì í ran hàn kì í fẹ́ràn kan tiwọn now akandọ̀rọ̀ agogo wá fún ọ láti fẹ́ràn Bọ́lá Ahmed Tinubu I'm not talking about politics this time around and I'm not campaigning for anybody mi ì dẹ̀ sọ fún Bọ́lá Ahmed Tinubu dá tàbí ọ̀dá ṣùgbọ́n mò ń sọ fún ọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo ń dé àkókò kan bóyá nínú kọ̀rọ̀ yàrá èèyàn téèyàn ti jókòó ronú àròjinlẹ̀ níbo lẹ́rù orílẹ̀-èdè yìí ti wọ́ wá kí ló ṣokùnfà tí ń ṣẹlẹ̀ sí wa nísìn níbo la wà tẹ́lẹ̀ ibo la ti bára wa gbogbo àwọn kan yẹn wà stake kò yẹ kó jẹ́rò ní èmi nìkan ó yẹ kó jẹ́rò ní gbogbo wa ìdí ni pé Yorùbá ní àrùn tí ń sọ gójì ní sọ̀ọ́dúnrún. So ntọ́ba bọ̀ yá dé gbogbo ọlọ́yà ló kó ní papá mọ́ra wáì bí epo ṣe wọ́n délé yín lọ wọ́n délé wa bàtà ṣe wọ́n délé yín lọ wọ́n délé wa bóúnjẹ ṣe wọ́n délé yín lọ wọ́n délé wa kò síyàtọ̀ nínú àṣírò àtàlàdé wa ṣùgbọ́n ńgbà tí mo wá ṣàṣàrò ńgbò lẹ́rù ran Yorùbá ti wọ́ sọlọ́nà àbáyọ ẹ má gbàgbé gbólóhùn kan tí mo máa ń lò wípé any problem tí o bá ti ní solution call it another name it's not my problem because ọlọ́run ọba tó dá ìṣòro ló dọ́nà àbáyọ ọba tó dá problem ló create solution bí nǹkan kan ọba ti wá ní solution ẹ má pè ní problem fún mi ẹ fún lórúkọ mi now ń gbolẹ̀ rú wa ti wọ́ wa mo máa sọ gbólóǹkan wípé ìgbà tá a wà ní kékeré légédé ẹ̀gbẹ́ ilé tẹ̀tẹ̀ tẹ́rígbámí lajẹ tá a fi dàgbà ajẹjẹ jẹ afẹgẹ gúnyẹdánwò ajẹgẹ níṣu ajẹjẹ jẹ ajẹ gbẹrẹ níyàn ajẹgbẹrẹ níṣu atọdẹgbẹrẹ jẹ àkúngbà náà àpariwo lẹ́nìkankan lórí ngbà náà bá a ṣe kéré tó ngbà náà kò sí ẹni tí ò lóko àròjẹ láàrin wa àdáadáa dáadáa kò nú ẹ̀ kan now ẹja wa tìbì kan ẹja tìbì sáná kì í sóògùn tó fi yẹ kémi àti ẹ bèrè lọ wa wípé ṣé wọ́n ṣépè sọ̀rọ̀ Yorùbá ni kí n ti ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ ṣé ẹ̀fọn ni kápẹ́ ni àbẹ́ẹ̀dì àbìlù ni kápẹ́ ni àbí àṣàṣe àbí kápẹ́ láràn sí because ó tójú sú mi ìwọ náà kọ́kọ́ fojú calculate gbogbo oúnjẹ tá à ń jẹ ní south west lénìí ńbo ló ti ń wá ńbo ló ti ń wá òkè ọya ló ti ń wá ìrẹsì òkè ọya la ń jẹ tí ò bá jẹ foreign rice iṣu òkè ọya la ń jẹ àgbàdo òkè ọya la ń jẹ ẹ̀wà òkè ọya la ń jẹ èrè èrè òkè ọya la ń jẹ ata tomato báwa látòkè ọya la ń jẹ bàbá fẹ́ jẹran bí wọn ò bá tí ì kó kùndí wá á jẹ ẹ wo iye màálù tí wọ́n ń pa ilẹ̀ Yorùbá lójúmọ́ lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn ará òkè ọya ni wọ́n ń bọ̀ wá now look at the irony àwọn ará òkè ọya gbà wípé aṣálẹ̀ ni wọ́n ní àwa nílé ọlọ́ràá àwọn èèyàn tó nílé aṣálẹ̀ wọ́n wá ń bọ́ àwa tá a ọlọ́ràá does that make any sense to you? ńgbà tó rò sí wọn náà ríro tó dẹ̀ pé nǹkan gidi ni bọ̀ lónìí gọ́fìmẹ̀tì là ń bú lórí àtijẹun wa ìjọba la fẹ́ kó wá dín ata sí wa lẹ́nu ìjọba la fẹ́ kó wá pèsè oúnjẹ fún wa does that make any sense to you so now ata tá à ń dúró dè ní ìsìn ó ta báàgì ata ó ta. Um, basket tomato lé ní thousands of naira the easiest thing to plant whatsoever àtàtì tomato ni how kò sínú ilé tí wọn kì í ti jata lójúmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ́ta bóyá fẹ́ grind ẹ̀ ìgbà ayé ti dá yé ọ̀làjú bóyá grind ọ̀ lọ́wọ́ nkankan kò sí bí kóró ata ò sí ní wà nínú omi tẹ̀ fẹ́ dànù láyé àtijọ́ ẹgbẹ́ líla dà sí. Si ẹ̀gbẹ́ ilé ni yóò ti kọ́kọ́ wù jáde ibẹ̀ láti tú láti gbé sọ́tọ̀ọ̀tọ̀ àtàtà máa jẹ at least ká sọ pé títí dàsìkò ẹ̀rùn ẹ̀gbẹ́ ilé láti jà ẹ̀ta àtàwọn ni wọ́n wá ń lé ní bíi mélòó kan five hundred naira nísìn we are now shouting láyé ìgbà yẹn kò sí ilé kò sẹ́gbẹ́ ilé kò síwájú ilé tí wọ́n ti gbé ẹ̀fọ́ ibi tí wọ́n ti gbé tẹ̀tẹ̀ wọ́n gbé légédé gbogbo iléèwé wa pátápátá ni wọ́n máa ń gbé sàfàrà sí táwọn kan ń pè ní múnú tutù bàbá fẹ́ sẹ̀gúsí o ò nílò láti ṣẹ̀ṣẹ̀ lọ sọ́jà kó tó jájí sàfàrà lọ sẹ́yìn iléèwé yín ó wà ń bẹ̀ àwọn tí ò láǹfààní ẹ̀ wọ́n máa ń já nílé àwa tá a ní nígbà yẹn lọ́hùn ìgbà náà ni mo ti mọ owó ọ̀rọ̀ ọdún gbọ̀ọ̀rọ̀ bá a fẹ́ láàárọ̀ yóò rù lálẹ́ lẹ́gẹ́dẹ́ wọ́n pè ní gbọ̀ọ̀rọ̀ báwọn kan bá já láàárọ̀ gbàtí ó bá fi dìrọ̀lẹ́ àwọn míì ó tún débẹ̀ wọ́n ó tún rí já ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run fúnra lára ẹ̀ dìídì dá wa lọ́lá ńlẹ̀ yorùbá ìwà ni ń ṣe wa níbo la gbọ́ pọ̀lọ́ wa sí. kílódé tá a fa àyè gbàlàpà èṣù tó fi wó sáàrin wa kẹ́nẹ̀dé táwọn ẹ̀yà míì fi ń tẹ̀ wá nítẹ̀kùtẹ̀ tí wọ́n fi ń dà wá ríboríbo tí bá a la kàwé kí la wá kà ńgbà tá a bá kàwé tá a kọ́ pọ́lọ́ yorùbá sì ní kò sáǹfààní kankan nínú apọ̀mọ́mìrò kéèyàn kàn pọ̀ nípò yẹ̀yẹ́ kéèyàn pọ̀ nípò ọmọ náà gún kéèyàn pọ̀ nípò ọmọ yasin kò mọ sáǹfààní kankan kámẹ́jọ lájọrò tí jẹ́jẹ̀rò kámẹ́jọ lájọgún kámẹ́jọ lásọyé kámẹ́jọ nígbọ̀rẹ́ ẹniyé gẹ́gẹ́ bí ẹ̀yà ó wà nínú tí ń fà wá sẹ́yìn ó wà nínú ìṣòro lórí ìṣòro tó kojú wa mo á wò wípé bàbá la sọ gbogbo nǹkan dòṣèlú pé every blessed government tó bá dé la ń blame my lovely brothers and sisters á wà lójú kan bí adágòdò àti lọ́wájú yóò nira àti padà sẹ́yìn náà yóò nira torí pé ayé ṣe títí ayé ń yí ipò ọjọ́ kan ò ní padà sẹ́yìn mọ́ aago kan ò ní yí padà sẹ́yìn mọ́ báago rẹ bá yí padà sẹ́yìn ti ẹnìkan ni kì í ṣe ti gbogbo ìlú ṣé báyìí láṣẹ wá wà ṣé báyìí láṣẹ máa pariwo lójoojúmọ́ ṣé báyìí láṣẹ máa complain àwọn ọmọ mi jáde wọn ò tí ì rí ilé ẹ̀kọ́ kan lọ ìyà ń jẹ wá ebi ń pa wá who are you complaining to ta ló ń bá sọ so fẹ́ kí ẹbí mi wá bọ́ gbọ́ bùkátà lé ẹni ògùn péye mọ níwọ̀n kó o lè ba àràpá bẹ̀yìn iye ọmọ tá a bá lè tọ́ là á bí àwọn ará òkè ọya wà lára ìṣòro wa ṣùgbọ́n tiwọn kọ́ la fẹ́ sọ ń ẹ̀ ìdí tán fi wà lára ìṣòro wa ni pé àwọn ni wọ́n ń bí mọ́lẹ̀ bí yẹndẹ́yẹndẹ́ wọ́n bí wọn láìkọ́ láìtọ́ wọn ò jẹ́ kí wọ́n kàwé wọn ò jẹ́ kí nímọ̀ ò jẹ́ kí lóye àwọn wọn wà dà sí gbòòrò wọ́n máa tọrọ owó káàkiri wọ́n máa tọrọ báárà káàkiri àwọn yẹn wá dalẹ̀ mọ́ jìrì gbọ́ lásán wọ́n gbọ́ gbé lásán wọ́n gbọ́ wọn ò gbọ́ gbé lẹ̀ mọ́ bí wọ́n bá ti dojúkọ náà ni wọ́n ń lọ bí wọ́n bá ti rán wọn ni wọ́n ń lọ ṣé bí ràn Yorùbá bí wọ́n bá tiẹ̀ ní alọ́bì kan a máa ràrò padà sẹ́yìn ńgbà kan nbí a nbí tó ní kí lọ oko òdòdó lọmọ alẹ́gbẹ̀dẹ̀ ń pọ̀ kọ́tà bó bá ṣe bẹ́ẹ̀ lọ láti lọ kí ló dé ìwọ ọmọ náà bẹ ní ó kàn ní wọn ń lọrùn lọ́rùn màálù lè ní rẹ̀ ẹni tí ó rí bẹ̀ tí ó rà wálé ńkọ́ àgbàlagbà ń bá pọ́njú lọ sọ́run ó ní ọbọ kí ìyá kó gbọ́ kí baba ńlá baba tó ti lọ ìwọ ọmọ náà bẹ̀ kó rè kí wọn ní mo gbìyànjú àti sọ fún ọ ni wípé omi tó bá mọ sọ ó pọ́sibù kí n wo tábìlẹ̀tì kankan ní kí n máa parí ètò yìí kí n máa ah mo sì gbàgbé pọ́ìntì kan ó jẹ́ kí n list point mo fẹ́ discuss lé lórí now tá wo, bá kí ni contribution south west in particular sí economy orílẹ̀-èdè nàìjíríà you will also agree with me wípé we are contributing nothing yeah business wise because what are we producing than káralé kátálé káralẹ̀ kátálẹ̀ and lo and behold ọ̀pọ̀lọpọ̀ nù lẹ̀ tá à ń tà yìí àwọn ẹ̀yà Ìgbò ló ń lówó àti ràjù ọ̀pọ̀lọpọ̀ nù lẹ̀ tá a là ń tà yìí àwọn ẹ̀yà Ìgbò ló lówó àti ràjù lo and behold nígbà tí ó bá fi dọdún mẹ́wàá ogún ọdún sísìn wọ́n ti mọ báyìí ń jà sóríṣiríṣi nǹkan ìbọn ti ń báyìí ń jà sí local government chairman nílẹ̀ yorùbá wọ́n ti ń lọ sí house of representatives house of assembly tó jẹ́ ti state nílẹ̀ yorùbá ẹ ti ń fẹ̀yà míì sí commissioner nílẹ̀ yorùbá ẹ ti ń fẹ̀yà míì sí special adviser nílẹ̀ yorùbá àrà tẹ́ ẹ̀ lè dá nílẹ̀ tiwọn ìran yorùbá nìkan náà ni wọ́n fìgì gún nímú fọwọ́ ni nímú ni wọ́n fẹ̀gbẹ́ lọ̀ bíbélì ni ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀ yẹn ìgbénifẹ́ni tó gbà á now kí làwa wá ṣe fún orílẹ̀-èdè nàìjíríà tó bá wà àwọn ará òkè ọya owó tí wọ́n ń rí nílẹ̀ yorùbá ní ojúmọ́ ah my dear brothers and sisters ó kúrò ní kèrèmí ọmọ iye tírélà ata ti ń wọlé yìí ni ọmọ iye tírélà àlùbọ́sà ti ń wọlé yìí ọmọ iye àjàgbéjò tán fi ń kóṣù lásán wọlé ọmọ yẹn lè ti ń kẹwà tí ń kẹ lùbọ́ wọlé lójoojúmọ́ ọmọ yẹn tírélà tí ń kó màálù wọlé lójoojúmọ́ sọ ọmọ yẹn ẹran tán jẹ nìbàdàn ọmọ yẹn yìí tán pa lọ́sùn pàdé lọ sáwọn abatí ọ̀ they are making money on our expense. àwa káwọ́ gbéra ń tiwa because to the best of my knowledge mi rò pé tẹkinọ́lọ́jì kan wà tán fi ń gbin ata o àbí èèyàn ní láti lọ kọ́ bá ṣe ń gbin tòmátò lọ́tọ̀ ṣé bá ṣe bá ṣe ń gbin iṣu láyé ìgbà yẹn ti yàtọ̀ sí lè tá à ń gbé nísìn ni mo fẹ́ mọ̀ bóyá ọ̀nà tá a fi ń gbin pákí tiwa ó ti yàtọ̀ so gbogbo àgbọn nǹkan yìí ò yé mi mo ní kí n try láti béèrè lọ́wọ́ yín ni wọ́n ṣe protest a sọ wípé hunger protest ní dáhùn sí pé ebi ń pa wá but to the best of my understanding láti ìgbà tí mo ti délé ayé kò sásìkò kan tàbọ́jọ́ kan tí mo fi ríjọba kan tó wá ń pín oúnjẹ káàkiri ilé o pé kébi ọmọ bá pa wá kò sí n tá a bá ṣe la máa jẹ kó ṣe kó jẹ Nàìjíríà ta ni wá yorùbá dẹ̀ ní téèyàn bá gbìn nìyọ́ kà á níta bá sọ síwájú là á bá èyí abágbèsè bè là á wà ẹni tí ọba dami síwájú ò lè tẹlẹ̀ tútù ó gbìn ó lè kórè mo fẹ́ràn yorùbá pọ̀ wọ́n lọ sẹ́mu lọ́gbẹ́ ó tó lọ́fà wá dédé ọ̀pẹ ọgbẹ́nu òkè ọ̀fẹ́ ní ro kò sí tọ́fẹ́ ro sí ọ lẹ́nu yàtọ̀ sí pàǹtí orí ọ̀gbẹ́ tí ó gbọ̀n sí ọ lójú lélẹ́yìí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí bá ti ń retí èrè ó gbọ́dọ̀ retí àti sọ̀gbìn ó gbọ́dọ̀ múra láti sọ̀gbìn one ilẹ̀ Yorùbá máa ń sáré ní excuse kan yà sọ pé a kí ló dé tá a dáko àwa tá a nílé ọlọ́ra wọn ni a insecurity ni o security àwọn kan máa ń pa wọn ń fipá bá wọn lò pọ̀ náà lé àwọn kò lóko ah, wọ́n á ṣèwádìí mi dáadáa pé insecurity insecurity kò sí insecurity tó dàbí tòkè ọ̀yà yes almost every day títí dòní ni wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn ń bẹ̀ Boko Haram ò tí ì kú tán almost every day ni wọ́n ń jìyàn gbé lókè ọ̀yà kò le tó bẹ́ẹ̀ nílẹ̀ wa sáwa ní excuses no mo ṣàkíyèsí pé ọ̀lẹ ní ń yọ wá lẹ́nu gbogbo aláfẹ́ dán gbogbo aláfẹ́ ṣoge afẹ́ wọṣọ àsìkò wọ bàtà gbàlódé afẹ́ figagbága pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ afẹ́ kọ́lé alára afẹ́ gun mọ́tò ńlá ṣùgbọ́n àgbà wí wípé oúnjẹ làkọ́kọ́ yorùbá ntòmú yorùbá sọ wípé bébí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bùsí wọ́n ní tó ń jẹ́ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ kù já tipẹ́ wọ́n wá lókun ló la fi gbé tòde òye yí ọ wípé anybody ló ní ìdí oúnjẹ every blessed day láti survive láti ní strength ṣùgbọ́n oúnjẹ yẹn ń bo ni ti ń wá wọ́n mind ibi tó ti ń wá bó o ti mind ibi tó ti wá kò yẹ kó mind the prices yes A ní nọ́ọ̀tì ló ti wá oní ẹ kọ́lọ́ mọ́sàájẹ kọ́lọ́ sàájẹ ká máa rówó rà náà lọ́wọ́ délẹ̀ yìí yẹ́bí o ti rówó rà ẹ̀yin ò lè gbìn so wọ́n ṣàkíyèsí pé insecurity kankan nǹkan ni kò jẹ́ ká lóúnjẹ ọlẹ́ni ọdún wo ni Sunny Adé ti kọrin kò ságbẹ̀ máa lóko. kò ságbẹ̀mọ́ lóko ará òkú ti darí wálé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwa náà rèé nígbà tá a dàgbà tá a bá wà lóko tá a ságẹ̀rẹ̀ tá a fẹ́ tọ̀gẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá nẹ̀tì dáadáa ńlá ta ntẹ̀yẹ bá ti jẹ́ bíi méjìlá rẹ̀ ńlá gbélẹ̀ fún jíjẹ tiwa ìmí ìgá àtò gélé tẹ́yẹ ti jẹ́ àtò gé kúrò lára sírí ẹ̀ àtò gbé ìyókù mọ́ ilé ìta fẹ́ tà èmi náà wàá bíra mi léèrè ńgbà kan pé gbogbo ọ̀gẹ̀dẹ̀ tán kó lọ sékòó iṣu tán kó lọ sékòó yìí ta ní jẹ́ sáwọn àjànú ni lè yàn ní ẹjẹ́ àjọ máa lọ bẹ̀ kájọ lọ máa jẹ́ n tó sún èmi àtẹ̀yìn débi tá a wà lónìí lé ẹlòmíà ní kẹ́yìn ó tó dáko wàhálà téèyàn máa ṣe ń kọ́ títa ríro la kọlà ńgbà tó bá jiná tán ní tó dòge so ẹbí wà lọ́wọ́ àwa aráàlú fúnra wa individually now ẹ já wá wo àwọn gómìnà wa lẹ̀ Yorùbá èmi ò rí kankan nínú àwọn gómìnà wa gẹ́gẹ́ bí ẹni tó wà sensible sorry to use that language you ask me why because all of them apart from Lagos State alone kennedy tí mo fi yọ Lagos State kúrò ni pé Lagos State ò nílẹ̀ omi ló yí wọn ká tó pọ̀ jù omi ọ̀sà omi òkun ó ti gba gbogbo lẹ̀ ìwọ̀n balẹ̀ ni wọ́n ní so kò sílẹ̀ fún wọn láti dáko ìdí tí mo fi gbé wọn sẹ́gbẹ̀ẹ́ nìyẹn landmass ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan oko tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ nìkan oúnjẹ tí wọ́n bá gbé ń bẹ ti tó bọ́ àwọn èèyàn tó wà nípínlẹ̀ ọ̀yọ́ the same thing as ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ oǹdó ìpínlẹ̀ èkìtì gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ yorùbá mo tiẹ̀ gbọ́ wípé nípínlẹ̀ Kwara there is just one local government ní Kwara state that is bigger than the whole Ekiti state ní landmass ṣùgbọ́n kí ni wọ́n wá filẹ̀ yẹn ṣe useless nothing ó kàn wá ń bẹ̀ lásán ni òye yé mi pé ráìsì tán bá gbìn ní local government yẹn nìkan ó lè survive gbogbo ìpínlẹ̀ Kwara fún didi ọdún ní local government ẹnìkan ká tó kó àwọn local government tó kù sí so reason rèé tí mo sọ wípé àwọn gómìnà wa ìṣẹ́ tó ní láárí olè ọ̀kánjúà oníjìbìtì onímọ̀tara ẹni nìkan ńlọ́pọ̀ nínú wọn tàbí ní gbogbo wọn why tí wọ́n máa depend lórí allocation tí ń wọlé láti Àbújá nìkan láti survive how do they generated money internally ọgbọ́n wo ni wọ́n ní láti generate owó internally ṣé àwọn gómìnà wà lọ́pọlọ wọ́n dẹ̀ ìtàn bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ wá ní ah, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni mẹ́ńtọ̀ mi kìnìkan kìnìkan ni mẹ́ńtọ̀ mi wọ́n jẹ́ mẹ́ńtọ̀ wọn ńgbà tán bá fẹ́ parọ́ gba ipò òṣèlú ìgbà náà náà lọ wá gojú tawó lọ́wọ́ wọ́n lọ wá fìlà tawó lọ́wọ́ ọmọ ẹ̀yìn awó lọ́wọ́ ni wá o láti gba ipò òṣèlú dẹ́kẹ́ ó débẹ̀ wọn ò ní wọn ò ní wà àti ṣe awó lọ́wọ́ nínú wọn ò kẹ́kọ̀ọ́ kankan lára awó lọ́wọ́ wọn ò kọ́ ìmọ̀ kankan lára awó lọ́wọ́ wọn ò kọ́ sí kankan lára awó lọ́wọ́ very very unfortunate ìdí ni pé Yorùbá máa ń sọ pé ẹsẹ̀ iwájú ni tẹ̀yìn wò sáré but unfortunately ẹsẹ̀ wájú ń lọ lọ́tọ̀ tẹ̀yìn wá slow down ni pé wéré máa sá lọ ń tiẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn o àtẹ̀lẹ́sẹ̀ wájú mọ́ kí ló dé táwọn gómìnà wọn yóò jókòó rò ó ah, pẹ̀lú agriculture nìkan then báwo làwọn southwest ṣe survive Kennedy nìdí wọn mọ èèlò ni wọn lè make lórí iṣẹ́ ọ̀gbìn nìkan ẹ gbọ́ nǹkan tí mo sọ mo ní wọn mọ èèlò ni wọ́n lè make lórí iṣẹ́ ọ̀gbìn nìkan well akadamo observe kínní kan wípé kò wù mí kí n pẹ́ lórí ètò yìí ṣùgbọ́n mo ti ń pẹ́ kó lè bá àrọ̀rùn fẹ́yìn tí yóò wò ó kó lè jíṣẹ́ tí mo fẹ́ kọ́ jẹ́ ẹ jẹ́ kí n pín sí sọ̀rí sọ̀rí ẹ jẹ́ kí n ṣe ní series ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ ẹ gbọ́ kọ́ gbọ́ polówó ọjà tí mo ní bí a ti ń jẹ tàbí tá a ti ń ṣe la ti ń jẹ àná olódùmarè ò ní fi ń sílẹ̀ a kò tó láti bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà mò ń padà bọ̀.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 ẹ̀kọ́ sí wa ẹ̀ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn elu ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á ó lè kókó ti wà lẹ́nu ẹ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathing oxygen breathe out carbon dioxide máa ní asthma ni ó ṣeéṣe kó bronchitis ó dẹ̀ ṣeéṣe kó pneumonia cough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 àwí Congo development fans club ilé aláyọ̀ ilé wa.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 ẹ̀fọ́ ló kú tiwo tiwo ògbólógbòó àgbẹ̀ ló kú tòun tèmi rà pa lọ́rùn. lọ́dí máa ń bọ̀ mí là lọ́dí tó fi àtà pàtàkì ayé tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. ó ní ìyá ó mo gbọ́ ó ní pípa tí mo gbọ́ wọn mi ni ò jẹ jẹ wọn. níbi tójú rí àyà mi ni ò gbé. ẹnu ò sọ lọ wàyí o. Ah! ẹ káàbọ̀ padà like I said mo ní mi ò fẹ́ jẹ́ kí program yìí ó gùn jù fáǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ wò ó ẹ má bínú ń lọ báyìí ń padà wá ṣùgbọ́n kí n tó lọ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Authentic Yoruba TV Authentic Yoruba TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ. So